فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أذكركم الله على الصلاة أثر الجهاد الله صلى الله عليه وسلم عليكم الله على الصلاة عليكم يا الشيطان وما قام سابع النبي أتعطي سلام سابع النبي أتعطي وسلام سابع النبي títí òbí sí ọdún lọ́sí àná. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà mo máa bá gbogbo àwọn àwọn àdéhùn ìlànà náà sọ̀rọ̀ bá wà ní ìmọ̀sálà ní ti òdodo títí òbí sí ọdún lọ́sí àná. Ní ìtẹ̀síwájú àlàyé tí a ń bá lọ nípa àdéhùn yóò ṣe pé láti abẹ́bẹ̀ òun náà láti àti di ìjẹ̀kùtọ́ ọlọ́ọ̀bá àdìkọ́lá fi fún wa ó jẹ́ pé ọlọ́ọ̀bá àdìkọ́lá ó fún wa láwọn àpẹẹrẹ táàbì mọ̀ yìí pé ọjọ́ ìgbélé àlùkìyàmá ó súnmọ́ kí èsì pé ọjọ́ ìgbélé àlùkìyàmá yìí yóò kàn sí bá wa lógìkì láláì ní máa rí àwọn àpẹẹrẹ láláì ní máa rí àwọn palẹ̀mọ́ fún ọjọ́ ìgbélé àlùkìyàmá yìí so látara bẹ́ẹ̀ láti wá bẹ̀rẹ̀ àlàyé yìí tí àlùfẹ́ sọ̀rọ̀ àwọn àlùsọ́là fún wa láwọn àpẹẹrẹ láwọn ètò ti ṣẹlẹ̀ àtàwọn àpẹẹrẹ mi tó jẹ́ pé ń ṣẹlẹ̀ lọ́wọ́ àti àwọn ẹ̀mí tó jẹ́ pé kò ì tí ì ṣẹlẹ̀ àmọ́ yóò padà sẹ́kìnì yóò padà ṣẹlẹ̀ tí wọ́n fi gbọ́dọ̀ gbọ́dọ̀ ìyá àmà kó tó dé pẹ̀lú ọ̀dọ́ ọlọ́ọ̀bá àlejò ibi tí a ti gbé lónìí òun náà ní irú àwọn àpẹẹrẹ míì tí anabi sọ̀rọ̀ wà wà lẹ́yìn ọ̀sẹ̀lẹ̀ tí anabi tó fún wa tàbí mọ̀ yìí pé ọjọ́ ìgbéra ti a máa ti súnmọ́ nígbà bá ti rán àwọn àpẹẹrẹ yìí inú ẹ̀ òun náà ní kẹfà tó ṣáàpì wà àwọ̀ ẹ̀ ní náà anabi nínú àwọn àpẹẹrẹ tó jọ ìgbéra ti a máa súnmọ́ òun náà ní àti àwọn tí wọ́n máa di olùrànlọ́wọ́ fún àwọn alábòsí àwọn tí wọ́n máa ran alábòsí lọ́wọ́ yàní àwọn alábòsí pé pé àwọn náà ni wọ́n máa dúró sí àwọn tó bá wà nípò tó bá wà láyé àṣẹ àwọn náà ni wọ́n máa dúró sí wọn ànábì ní àwọn eléyìí yóò pọ̀ gan láwùjọ nígbà tó bá jẹ́ pé tó bá nígbà tó jẹ́ pé ayé múra láti parẹ́ tó ànábì sallallahu alaihi wasallam nígbà táwọn ní wàá júwe àwọn tá à ń sọ yìí ànábì ní sèpáàní ní ahli náà <clears throat> ànábì ní àwọn èèyàn méjì kan bẹ àwọn ará èèyàn méjì kan bẹ nínú àwọn ará ilé náà ni wọn ànábì ní lam arọ mọ ànábì ní tiẹ̀ ní wọn rárá yàtí wọn wá wọn tiẹ̀ ní wọn tún wọn náà ni pé wọn yẹyẹ ẹ wọn náà ló mú wọn tó fi gbé wọn kàbùtì ìdáfàmùtì ànábì ní ọwọ́ mọ̀ ní alákọ̀ọ́kọ́ nu wọn àwọn ni àwọn ìjọ kan máa mú ìyá àbọ̀ ka azinabi bakọrọ àwọn ìjọ kan tó jẹ́ pé máa ń fi hàn àwọn tó jẹ́ pé kòbókò ń bẹ lọ́wọ́ wọn lálà ń bẹ lọ́wọ́ wọn ka azinabi bakọrọ lálà ó gùn ní bí kíni bí ìrùmàlú láwọn lálà tó pé wọ́n ti kíni wọ́n mú lọ́wọ́ yẹn ìbú nàbí àná wọ́n máa fi ń àwọn èèyàn ní lọ́nà àgbòsí. tó eléyìí anabi sallallahu alayhi wa sallam omi ju rẹ̀ fún wa wọ́n rà anabi sọ́ndé hadith bí fún Abu Hurairah ó ní ìntọ́lá ti bí ka mú jà tẹ́mi rẹ bá gùn dáadáa àbúrò rẹ yọ tó bá pẹ́ láyé dáadáa àwùsàkà àtàrọ ọ̀wọ́n yẹ̀dùn náà fi sùkùtìlá wẹ̀yẹ̀wòsùn náà fi ìlà ànádìrí fi àìní ìhìn nítorí àtúnáàdì gbàgbọ́. oyin tó bá pẹ́ láyé dáadáa ó padà rí àwọn kan tó jẹ́ pé yẹ̀dùn náà fi wọ́n máa jí nínú bínú ọlọ́run yàgùdúwòna sábà jí báyìí wọ́n jí nínú ibi ìbínú ọlọ́run wọ̀yàrò ṣóòna sí ilà ànẹ́sì yìí wọ́n sì máa dìrọ̀lẹ́ nínú làánà nínú bíjàdín ọlọ́run kí ló fà á ní òfin tó tọrọ wọn fi rí bẹ́ẹ̀ ànábi ní bí àìdí ìhìn mẹ́tò àdínábìlì bá kọ́ ní bẹ́ẹ̀ lọ́wọ́ wọn bí kíni lálà tó nípa ní bí irú kíni bí irú màlúù eléyìí ti ní ìṣẹ̀lẹ̀ ní pẹ́ẹ́pẹ́ ní ìṣẹ̀lẹ̀ sí àwọn ajẹnipa àwọn alábòsí tó jẹ́ kí wọ́n fi àjẹ ẹni tí ò bá ti lẹ́nu tó sànù rẹ̀ anabi nínú àpẹẹrẹ àgbọn pé jọ̀gbìn dàgbìyàmù ọ̀sùnmánì ìrẹsẹ̀ ní tẹ̀lé nìyí ó kò ní ọ̀rọ̀ búlálà mọ́nìkì ẹlòmíì tí o bá ti léyìn àwọn ti máa lé ibi mo fi àjẹ ẹlòmíì ó gbé bí fáláre ó bá rí tẹ́lẹ̀ bí ìgboro àwọn ilé yìí nínú àpẹẹrẹ táwọn ní sọ̀rọ̀ àwọn àlọ́sẹ̀lá táwọn bíbí ní àmọ̀ tí ọjọ́ òbí dàgbà àmọ̀ súnmọ́ nígbà tá a bá ti rí gbogbo eléyìí ti ṣẹlẹ̀ tẹ́ bá dé àwọn prison tẹ́ bá dé àwọn mínísì ẹlòmíì yìí bóyá kó jẹ̀bi bóyá tó jẹ̀ sí gan bóyá kó yẹ kó gbọdọ̀ lójọ́ méjì lọ́wọ́ ní sẹ́ẹ̀ ẹlòmíì ti ń gbàgbé nítorí pé kíni nítorí pé kò sẹ́ni tó sànù ẹ̀ wúrọ̀ àwọn eléyìí kì í nínú àwọn àpẹẹrẹ ní tá a lọ́sọ̀rọ̀ kó máa sọ wá lára pípọ̀ ọjọ́ gbèdà sí àwọn ìtumá nígbà tí àbòsí bá pọ̀ báyìí tá a tún ara àwọn tí wọ́n tún ra àbòsí lọ́wọ́ táwọn náà pọ̀ láwùjọ ẹlẹ́ẹ̀kẹ́ ìtòtẹ̀lé nínú tánàbí sọ̀rọ̀ àwọn àlùsálà fún wa lápẹẹrẹ tánàbí ní àmọ̀ àmọ̀ pé ọjọ́ gbèdà sí àmọ̀ túnmá òun náà ní ìtìṣàrù zina ìtìṣàrù zina kí zina tí ẹ̀ ti ní rí bìnà kó kí bìnà ó má jẹ ojúmọ́ kí ó di nǹkan tó jẹ́ pé bí gbogbo yẹn ṣe ń ṣe náà kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ kó di nǹkan tó yẹ mọ̀ fi lajú kó di nǹkan tó yẹ pé bẹ́ẹ̀ bá ṣe tẹ́ bá bá wí àwọn èèyàn máa tó kílẹ̀ ń bá wí sí. ìbáwí oníbìnà kó wá sí ìdáwùjọ wa tó kílẹ̀ ló ṣe àá àwọn ọmọ tí ẹ̀ mọ́ àbúlẹ̀ wa ṣe ṣe so alábìrin nínú àwọn àpẹẹrẹ táàbì náà kọjọ gbọdọ ìgbà máa súnmọ́ ìfisáàrò zina kí zina ó ti kí ni kó má káàkiri kó má ti tẹ̀ ẹ̀sìn fẹ́ẹ́ rí àdéhùn alábìrin máa rí kọ́tí aláwọ̀ àmì tó wà nínú sọ̀rọ̀ Bukhari òun ló sọ pé alábìrin sallallahu alaihi wasallam sọ pé inna min ashrati sa'a alábìrin nínú àwọn dájájú nínú àwọn àpẹẹrẹ tẹ́ẹ̀sì máa kọjọ gbọdọ ìgbà máa súnmọ́ anabi wa nka anabi wa nka ɛɛ anabi wa nka sinu ɛfɛ wayɛ zaharu zina wayɛ zaharu zina ina wa sinu yɛ wa hàn ta sẹ̀gbẹ́sì náà máa pamọ́ òfin òfin tí ọlọ́wọ́ bá lè gbọ́lá gbé kalẹ̀ fún zìnà àwọn òfin tó lágbára ni ká tó lè mú yẹn pé ẹni ṣe zìnà èyí ṣe nǹkan tó rọrùn inú kárí àbẹ́ẹ̀ni tó ká obìnrin àtọkùnrin tí wọ́n jọ ń ṣe zìnà ó ká wọn méjì ara wọn bọ́kùnrin àtọkùnrin jọ ń láti kọ̀ báyìí bẹ́ẹ̀ ni ti bá wọn lẹ́ẹ̀kan náà èyí ẹ̀ méjì o yá àwọn méjì rí i nígbà táwọn méjì wá jáde sáà lóṣù tó wá padà á rí wọn ara ẹ̀mẹ́rẹ̀ ní gbọdọ̀ rí wọlé ẹ̀kan náà ẹ ti gbọdọ̀ rí wọn níbi pé àkàn ah, ní wọn tó jẹ́ ń jáde bọ̀ láti inú ilé ni ṣé èyí wọn á jáde bọ̀ láti inú ilé kó má wá sí kankan ṣèlè ẹ̀sán kò fara mélé yìí ẹ̀yin kọ́lá ń gbàgbà kalẹ̀ fún báyìí dé bàtẹ́ ibi tó rọ́ṣọ mọ́yà tó sáré wá pàdé wa nù tẹ́sán gbogbo eléyìí kò kàn ṣẹ̀rí àwọn àbí kó o ká wọn láì wíjẹ́ mọ̀ pé ìná kéèkó rọrùn so tí o bá wá ṣe bẹ́ẹ̀ kárọ́ mi ní kárọ́ kùnà àwọn òwúrò náà wá jẹ́ wọ́n fúnra rẹ̀ nítorí ṣe ń kọ́kọ́ fẹ́ẹ́ nìkan fún orí gbogbo àwọn nǹkan sọ yìí ló túmọ̀ pé ìdílé ìṣe nǹkan tó máa ń ṣe ń ta ẹni tó ṣe ní kọ̀rọ̀ pé ọlọ́run wá bá tó wá bó wá gbé àyè bá ti fi àrẹ́bí wá ṣe ìdájọ́ lérí mọ̀ pé tí mo ṣe yìí nǹkan tí ò dáa ṣàkóso ọ̀nà rẹ̀ ṣe àbí ìgbéyàn ṣe ní kọ̀rọ̀ tọ́lọ̀ ọba àlekọ̀ láwa gbé jáde pẹ̀lú oyún ṣàgbé yóò ṣe pamọ́ ẹ́ àbẹ̀tí ẹni tó foyín pamọ́ ẹ̀ ọ́n ló wá di oyún àbí kíkà yóò wá ń jẹ́ bẹ́ẹ̀ orí òsè ti pamọ́ sọgbà tó bá wá di pé kò lọ́kọ ẹ àrígbó ṣe kí ni kò sí ákúrò nìka àti wàá rí kíni wá ń ṣe kí ni iná sì abẹ́rẹ́ ti ga díẹ̀ díẹ̀ tó irú eléyìí ní sìn àlùtẹ́sì àlùtẹ́sì ti bá àrùn kan ní dààmú ẹ̀ àrígbó yín ní bẹ́ẹ̀ èyí ò ní sìn ọlọ́run bá àlùtẹ́lá tó àti ìdìnnà rẹ̀ ni ó tún mọ̀ pé gbogbo ọ̀nà tí èèyàn máa fi ń kọ̀m̀pìtì yẹn fún kọ̀m̀pìtì yẹn fún ìgbà pé ah, ẹni yìí ó ṣe ìdìnnà o gbogbo ọ̀nà ọ̀nà tó pamọ́ ni àbíkọ́lọ́ tẹ bá wádìí pé pọ́ńtẹ́tì wọn mélòó làwọn ti ṣe mú zina tó ṣe kà ní mẹ́ta mẹ́rin gbogbo àtàwọn ìṣọ̀lá ọ̀rọ̀ sọ́lá fi wà tóbi tóbi wà láyé tẹ wọ́n wá gbogbo ẹ̀ kò wá síbi tó ti káyà má ẹ̀wù gàbá wọn kò síbi tó ti káyà ó ṣòro àwọn náà ti ṣe pọ́ńtẹ́tì mú àwọn tó ṣe ra wá bá nàbì ni kí a kò ṣe zina o àmọ́ káwọn káwọn kan mọ́ ó kò rọrùn àtàwọn àwọn ẹni tẹ̀lé ọ̀rọ̀ náà lọ wọ́n ní wọ́n ti ní tó fi dé kọ́nù àwọn sàhábà tó fi dé kọ́nù àwọn tó tẹ̀lé wọn wọ́n ní kókò fi ẹ̀fẹ́ yìí sí kéèjì kan táwa rí pé wọ́n ká yẹn náà ibi tẹ́sí ìmọ̀lú ìdíwà ní amálásí kò sí ìyìn sìn kọ́dà bí táwọn yẹn sọ jù náà di ẹ̀tọ́ dé téèyàn mẹ́wàá bá fẹ́ ká yẹn mẹ́rin sí mẹ́ka amálásí táwa yẹn nítorí so anábìyẹn tí wọlé ìbá ni wọ́n ń tẹ̀lé ẹ̀ anábìyẹn sọ̀rọ̀ wà lọ́sọ̀lá oníkẹ́ mọ̀ pé ọjọ́ gbọdọ̀ ìṣẹ́ àmọ̀ ìṣẹ́ bàbá anábì sọ bí anábì mi anábì ní títí náà wá fi pátá bá wọn ẹ̀ kí anábì sọ báwọn anábì sọ sọ anábì ní ọlọ́run bá alẹ́ sọ gbé àwọn àwẹ̀ títí òun náà ní mọ̀ tó bá wa lámùtọ́ tún fi àtìláàfin nínú ilẹ̀ bí nàmọ́dọ̀ àwọn ará ìta àti gbọ́ yọ̀dọ̀ àwọn náà ti kọjá lọ àwọn náà ti sáré àwọn bàbá bàbá bàbá lọ́hùn àwọn ẹni tó bá ti tó ẹni kò sí rí nínú náà ṣe ojú ẹ̀ náà ò ní lójú ẹ̀ kò rí ó gba àwọn ìyá àwọn aráàlú kan ṣe nínú àwọn lọ́mọdé ẹni ní títì ẹ̀ kó má sọ ẹ̀dọ̀ títì táwọn bá jọ́ wọn sílẹ̀ náà lọ́mọdé àwọn bí ti ti ṣe wà lásìkò wọn ní sílẹ̀ ti ṣe wà lẹ́yìn tí o ti ti ti juma wọn náà ló fa táwọn ẹni wọn á rí àwọn àrò oríṣiríṣi ni wọn ti àìsí máa rí sí ẹ tẹlifíọ̀n tó bá ìgbà tó bá tọ́dún márùn-ún ní ti báyìí á tún bọ́ mi oríṣiríṣi ààbò ní jáde kọ́lọ̀ ọba àlùkò ọlá máa máa ń sọ̀ kalẹ̀ tí ń gbé bá wa látara ti fún látara ti aṣọ ìdìná aṣọ di ẹ̀tọ́ láwùjọ. inú àwọn àpẹẹrẹ kánàbí sallallahu alaihi wasallam tó ní àtòfìmọ̀ ìpè ọjọ́ ìgbìjà ìjà àmọ̀ súnmọ́ òun náà ní intisharu riba intisharu riba riba owó èlé interest ẹ káyà ní àpò márùn-ún káfígbàpò káfígbàpò mẹ́wàá ẹ ka káyá ni ní one thousand kápẹ́tà one thousand fifty naira ìbárí owó èlé kúkúrú àwọn ìtọ́lá yìí ọlọ́run bá àdúgbò láti dé ẹ ọlọ́run bá àdúgbò láti ó ti sọ wa lára ó ti lé wa kó wa halallahu al-bay'a wa harrama riba ọlọ́ọ̀bà àdìsọ́lá ó ṣe èwo ṣíṣe ó ṣe lẹ́tọ̀ọ́ fún wa ká máa ká wa ó sọ fún wa ẹ ó ní tẹ́ẹ̀ bá ṣe kíni tẹ́ẹ̀ bá lè tẹ́ẹ̀ bá ní ṣe tán láti kó níbi ìrìbá tẹ̀ ń gbà yìí báyìí nù bí hàrùn nínú àwọn àwọn ọ̀rọ̀ ẹ palẹ̀ mọ́ ogun kalẹ̀ láàrin àtọ̀rọ̀ ẹ palẹ̀ mọ́ ogun kalẹ̀ àwọn ọmọ yẹn kan ẹni kan kó bẹ́ẹ̀ ní fóònù jáde ẹni kan gbọ́n bọ́sà ni ìwọ kó bẹ́ẹ̀. anabi sallallahu alaihi wasallam ọlọ́ọ̀bà àdìsọ́lá sọ fún anú ó ní ẹsọ fún wa tí wọn bá wá ní sẹkínì tí wọn bá ní jáwọ́ ẹni náà tó dáhù fàdánù ọdẹ harbi min Allah wa rasuluhu tẹ́ bá ti mọ̀ pé ẹni kiri balẹ̀ ẹsẹ kínní ẹsẹ ẹrẹ di òkun pẹ̀lú Ọlọ́run àtúnṣe rẹ̀ tẹ́ wọn pé táwọn ti láwùjọ wa nítorí pé à ń dúró níbi òkú ààrẹ yìí láti jagun pẹ̀lú Ọlọ́run àtúnṣe òun náà ní ìgbà tó kínní lórí fanta ìláyà tọ́lọ̀ tí Ọlọ́run ṣe rìbá náà ni kọ́lá tó jẹ́ zero point zero zero zero zero zero point one percent ẹ́ rìbá náà ni mùsùlùmí yóò gbọ́dọ̀ débẹ̀ mùsùlùmí òdodo tó bá ma tó bá tó bá ma ti ṣe inú ẹ̀sìn tó máa burú sí bẹ́ẹ̀ gbọ́dọ̀ débẹ̀ amadu sallallahu alayhi wa sallam anabi ni nínú tẹ́ẹ̀fì ma ipe ọjọ́ àgbéjà alikiyama ọjọ́ àgbéjà alikiyama súnmá òun náà ni pé ẹ̀rí kíni ẹ̀rí pé zina ẹ̀rí pé rìbá yóò ṣe kíni yóò wọ́pọ̀ yóò fọ́n ká káàkiri gbogbo àwọn báńkì tá à ń lò ní ìsìn báńkì rìbá ni àbáwọn kọ̀ọ̀kan ẹ̀mí ní ìsìn tí wọ́n sẹ̀ ń dìde bí Abuja yìí àbáwọn báńkì ní ìyàtọ̀ dé Abuja yìí ti délẹ̀ yìí wọ́n ti kọ́ rẹ̀ àwọn báńkì yìí tí wọ́n ti kọ́ àwọn báńkì bá kọ̀ọ̀kan báwọn gbogbo àwọn báńkì rìbá ni báńkì olówó èlé báńkì tó jẹ́ pé kò sówó tí wọ́n lè ṣe òwò tó máa kó múùbù ni tó bá gbówó síbẹ̀ tó bá yẹ pé ọtí náà ní ti máa múùbù ju nǹkan aláàdé òwúrò àwọn kan báyìí sì ń sábà ṣe ìtumọ̀ rẹ̀ náà ní pé kíni à ń segin ọlọ́run bá àdìgbọ́lá fún alápẹ̀rẹ̀ ní pé ọjọ́ ògbé dàlùkì àmọ̀ súnmọ́ anabi sallallahu alayhi wa sallam anabi sọ nínú hadithu abu hurairah radiyallahu anhu ito anu sahih bukhari kila anabi wi anabi ni la yaati yanna ala nasi zaman anabi ni ìgbà kan bọ̀ wá bá wọn yẹn o ìgbà kan bọ̀ wá tí ń bọ̀ wá dé bá wọn yẹn la yubali al-mar'u bima akhadha al-mal tọ́mọ ènìyàn ní máa gbé àpè kí ló fà tó ń fi gbowó kí ni mo gbowó lé lórí bí máa kàdà náà pẹ̀lú kí ni mo fi gbowó ẹ̀tọ́ òun mo ní mo fi gbowó lọ́wọ́ ẹni kò ní kí ẹ kó sáà ti dọ́wọ́ tiẹ̀ ni tó jẹ mí lówó ni mo fi gbà lọ́wọ́ rẹ̀ tó kù mi ni tó yá mi kò sí tó fẹ́ kà ṣé mo lọ lọ́wọ́ gbà mi ṣé mo pa ní mo gbowó rẹ̀ ní alẹ́ ti dídà kan bọ̀ tó jẹ pé àwọn èèyàn kí àmọ́ pé kí nìdí àmìn halal ó ti mo gbà lọ́wọ́ ẹni owó halal ni láta halal ni aw am haram àbí látara haram ẹ am min haram anabi sallallahu alayhi wa sallam ní àsìkò kan bọ̀ àsìkò náà ní ti ń ṣẹlẹ̀ ní kásá kásá ti fún wa lórí ẹtí ń ká ẹtí ń jalè àtàwà olómọ fún ẹ níbi kó sáfì lóde mi ò ràn lóde já ó sì mọ̀ pé ibi owó olè náà ni ó mọ̀ pé ibi owó tẹ́tẹ́ náà ni ó mọ̀ pé ó jí owó náà ni ó mọ̀ pé owó owó lè ó mọ̀ pé ọ̀daràn ni ó mọ̀ pé amúrọ̀bà ni ó mọ̀ pé àwọn alọ́nilọ́wọ́gbà ni àmọ́ kò sí tó kàn ó kàn kájú jẹ ní ní ìwọ̀n olómọdé ló ti kọ́ bá fi mi lọ́wọ́dé gbogbo àwọn eléyìí àlọ́dẹ nínú àpẹẹrẹ láti mọ̀ pé ọjọ́ gbọdọ̀ ti àmọ́ ìsúnmọ́ ni àwọn ẹni síwájú táwọn kan bá ń jáde lọ láwọn obìnrin àwọn sàlàbíyà àwọn obìnrin eré inú àwọn tó ti kọjá lọ tọkọ bá ń jáde lọ báyìí tí ń wá fẹ́ mọ owó ọ̀nà mọ ohun tó mú wọlé wá bá wa ká jẹ dákun má gbé haram wá bá wa lé o má wọlé dé pẹ̀lú kíni pẹ̀lú haram gbogbo tó bá rí tó bá wá jókòó jẹ́ ọ̀nà halal òun náà nìkan tó mú wa fún wa síbẹ̀ ló ti wọn láti tòsí ẹ tẹbi tí ìyàwó ti máa sọ fọ́kọ ẹ ìyàwó tó tún máa gbé kíni yóò tún máa ṣáàjì ọkọ rẹ̀ yà ẹ wá nígbà náà ní ọkọ rẹ̀ ẹ mọ́tà rẹ̀ gbẹ́ yín ṣe yín tẹ́lẹ̀ gbẹ́ lágbájá yóò tún máa ran ọkọ rẹ̀ lápá àti pé ẹ wá lẹ́sẹ̀ rí ní ohun gbọ́n ìjọba yẹn lára kaba ìwálé dé ìgboro àwọn kaba yìí nìsín nínú àwọn àpẹẹrẹ ni láàbù màyí láàbù màyí pé kíni ìpè ọjọ́ ìgbéjà ti yá àmọ́ nǹkan tó súnmọ́ ni tó bá ti pérú àwọn ìṣẹ̀lẹ̀ báyìí ṣẹlẹ̀ nínú àpẹẹrẹ tá nàbí sallallahu alaihi wasallam sàlàyé fún wa òun náà ni zuhuru al-ma'ajib wa istihlaliha zuhuru al-ma'ajib wa istihlaliha òun náà ni kí àwọn irinṣẹ́ orin àwọn musical gadgets láwọn nǹkan tó fi ń kọrin bóyá ìlú ni bóyá mi omele ni jáàsì ni gbogbo àwọn nǹkan ni piano jìtá gbogbo ẹ̀ láwọn nǹkan oríṣiríṣi nǹkan orin anabi sọlá àlùfọlá àti tó bá ti tó bá ti kíni tó bá ti wá hàn sí ó ti kàkà tó ti kàkà kiri ẹ wọ́n ti láàlú ha táwọn ń ti ni. táwọn ń ti ti sọ́ọ̀dẹ̀ lọ àwọn ẹni tí orin kálùlù kálu jáde kálu omele kálu dùnú ká gbogbo àwọn tó ti fi ìwọ̀n tí wọ́n fi kọ́ ọ́n tó fi yẹ tó bá ti di gbà tó bá ti tọ́ ọ̀sẹ̀ tó ẹ dàpọ̀ ẹni bá a ti sọ̀rọ̀ lọ́wọ́ ni èyàn lè lọ́mọ pé àrọ́ bò gba àwọn ìtàn ìjẹun ẹlòmíì ti bìlí gbogbo ya ebi islamic kìnnìkan ẹ islamic kìnnìkan ní kọ́ nígbà tí wọ́n ká kúrò aláwọ̀ tó ń lùlù sí ọ̀rọ̀ lọ́wọ́ àbí ìlú aláwọ̀ adó nka kéwù ńlùlù sí nka àdìsá nàbí sọlá wà lọ sọlá ńlùjì ńlù jágìsì àwọn àtọkọ kìíní àtọkọ ńkọ ní ẹsìn ńlù bàdínì ondásíkiri ẹrọ ondásíkiri sí oníbàdínì tó náà ló ń lò ó náà dákọ lọ́wọ́ ẹ̀dá kù nǹkan tó yẹ pé nínú nípìnlẹ̀ nínú Islam arọ́bù ní ká máa lù ibi tó náà bá lè sọ láti ṣe ìlú lẹ́tọ̀ọ́ ẹ̀ ó ní àwọn ètò ìṣèjú kù lẹ́tọ̀ọ́ ó láyé ẹ ó ṣe lọ́tọ̀ fáwọn ìjọ ìrọ̀ àwọn ọmọ kéékèèké obìnrin tí wọ́n ti dàdélé bọ̀ káàkiri wọ́n ti di ọ̀sọ́rọ̀ ọlọ́mọge wọ́n ti bàlágà ẹ ó sì láàyè nígbà tó bá ń gbéyàwó ẹ tó bá ń gbéyàwó lọlé ọkọ rẹ̀ nbẹnu sọlá alẹ́ sọlá wa sọlá nǹkan máa ọmọ kéékèèké wọ́n tẹ̀lé e. kama zikiri kama lójú fún yẹn báwa kò ní ti kan jẹ́ professional kò ní ti kan wọ́n yìí kó sábà máa rí pé ìdùnnú kan tẹ̀lé níbi ìgbà kan bẹ́ẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ti gba ọdún láti máa ń sọdún àwọn kéékèèké ẹ dábò ní sá àwọn kéékèèké ara ọdún ní òfin níṣì ẹ ọkùnrin ọkùnrin ọkùnrin ẹ fọlá nígbà wo àti àgbẹ̀ yẹn ní ọkùnrin kan sàn wà jáde máa lù à kí ló ṣe ìlànà tó kò ní sẹ́ májé ó ṣe ni àbí kí ni wàá mú ọkùnrin tọkùnrin wàá jáde kí wàá dúpẹ́ kí ni yóò wàá máa bá sákárà ẹ ẹ wá wò níbi ọkùnrin ìdọ́jẹ́ tó wá gbé nísìnyí òun náà ni ó máa kọ òun náà ni ó máa lulu àbí yóò gbé olùkọ́ ọ̀run báyìí ọ̀run ọ̀run ọ̀run ìlú tó wá gan ó di gan sílẹ̀ nígbà tó jẹ́ pé ó ti gbé olùkọ́ ọ̀run ìlú tó kójú ọ̀run rẹ lọ òun náà ni máa lulu tẹ̀lé àwọn ìyàwó ìyàwó káàkiri aláìlójútì má ti sòde má ti pè é pé sọ̀rọ̀ alóde o onímọ̀ á lulu tẹ̀lé àwọn ìyàwó ìyàwó títí àwọn ọmọ ìjọ káàkiri títì àwọn ìyàwó àdúgbò àwọn ìyàwó ilé wọn àwọn ìyàwó àbá òun bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó mọ̀ wá kọ̀ ní sónílù sòwúrò àwọn ọmọ báyìí anabi sallallahu alayhi wa sallam ní tó bá ti pọn ká lórí lẹ tí ò jọjúmọ́ àfáàmì náà tó gba ẹ̀ láàfáà wọn kọjá lẹ́nu ìlú yọ wọn tó náà mọ́ wá ẹ̀rẹ̀ nọ́mbà ó nọ́mbà sẹ́yìn lẹ́nu fún ló wá ìfọ̀rẹ́ ló ń sọ̀rọ̀ lẹ́nu ó gbọ́dọ̀ pé ìlọ́wọ́ ló lẹ́nu ní ìdíwọ̀n tí wọ́n ní kó mọ̀ mọ́ rẹ̀ wá mọ́ òlù wá pátá ẹ̀ tí gbogbo àwọn èèyàn táwọn ti ń fa burúkú ẹ̀tọ́ látara pé kí ni àwọn tí wọ́n táwọn èèyàn fojú sílá sí àfáà ni wọ́n tán dákẹ́ wàláhì ìdájọ́ máa lọ láwùjọ ni. ẹ wọ abúlé sọ́sẹ̀ kó bí láwùjọ wa ní ti kó bá kó ní ti wọ́n ya fọ́tò rẹ̀ ẹ̀ wọ́n wá ta báńgá lálá ìwájú rẹ̀ gbọ́dọ̀ níbi. àwọn àfáà tí wọ́n lọ lè ṣe ìdáwó ó sì lọ bẹ̀ ibẹ̀ náà wọ́n gbà wọlé fún ṣe ìdáwó ó sì lójú ọ̀nà ẹ̀ kọ́lá ní òfin ló wáyé fún aláwọ̀ àpàlù Ah, ọlọ́run kò fi ní bàbá yìí bàtó fi wà ní ẹ̀ẹ́dì fi wà ní kiri lórí gbogbo mọ́tò ẹ̀wọ́ yà sí wọ́n yà tàgbàlagbà sí wọ́n yà bàtó ìrọ̀lẹ́ lọ sí á bàtó àrà ti wà ní yìí kò ní kò ní sọ pé yóò mọ̀ pé kò dáa o bó sì mà bá yóò di owó ìdáhùn rẹ̀ lọ́wọ́ o Allahu aburú aburú lẹ wá ṣe ìfúnná burú bẹ́ẹ̀ ẹ̀ aburú fún apá burú. ṣé wọ́n mọ̀ pé nígbà tẹ́ ti ṣe jọ́ òní sí tó yẹ pé ẹ̀yin náà ni wọ́n ti ní òkú àpá ní ẹ̀sìn wà sí bẹ́ẹ̀ ẹ̀jẹun bẹ́ẹ̀ níbi òkú ẹ̀jẹun ẹ̀gbọ́wọ́ àpò ẹ̀tún kó oúnjẹ bá ń délé wọ́n tún kó oúnjẹ ránṣẹ́ sí wọn lé o bẹ́ẹ̀ lákùn oúnjẹ ìmọ̀mù kìíní tẹ̀ sí gbàgbé rẹ̀ ẹgbẹ́ lọ àwọn kékeré wọn ti wá gbé tọ̀ fún nígbà gbé lọ láti wọ́n sì gbé lé wọn abáyé lé àwọn tó bá wà ń bẹ̀ àwọn wà á rí níbi tí a bá wọn láti máa ṣe ṣe ilé ìdáwọ̀ àwọn alájú fún ẹ̀wọ̀n tó tọ̀ wọn kọ́ jẹ́ ní àwọn alájú wa ní ogún ìwádìí wa táwọn bá lọ ṣe àgbàdo àwọn ò sí àwọn ò sí fún ẹ̀wọ̀n nígbà tí wọn yé àmọ́ tó wáyé nígbà tí wọn yé níbẹ̀ ń tẹ́ ẹ bá ta kó ìwé ilé ìjẹsùn gbélé ìmúlẹ̀ ní látàkàtà báyìí tẹ̀gbẹ́ lómi ò ní lẹ́wọ́ àwọn àti ẹdákẹ́ tó ẹdí kí ni dídákẹ́ yín wọn ẹdí sàbàjẹ́ ká àmọ́ àwọn ní dákẹ́ àmọ́ ìsàlàyé rẹ̀ pé aburú ni aburú ni àmọ́ kẹ́yìn ọba kẹ́yìn sọ fún wa ò bá dáa nígbà yìí wọ́n pè láfa ìná gbàgbọ́ tẹ́ bá sọ fún wa ẹ̀sùn káwọ́ bàjẹ́ kò lẹ̀. Ànábì sallallahu alaihi wa sallam nínú hadith wa nínú sahih bukhari hadith Malik abu Malik al-Ash'ari radiyallahu anhu ó ní òun gbọ́tà anabi sallallahu alayhi wa sallam sọ báyìí pé la yakunanna min ummati aqwam anabi ní àwọn ìjọ kan bọ̀ ni wọ́n padà wáyé nínú àwọn àlùmọ̀ wọn àwọn ìjọ yẹn ń bọ̀ wọn ò tí dé wọ́n padà dé yastahilluna al-hira wal-harir anabi sallallahu alayhi wa sallam ó ní wọ́n sọ al-hira zina alfarj wọ́n sọ abẹ́ obìnrin wọ́n sọ dẹ̀tọ́ ìbọn ló gbà fún mi bá yẹ kí mo mú túláàkì sẹ́yìn ìṣẹ̀dá àgbékalẹ̀ gbogbo obìnrin ní ayé lọ pẹ̀lú obìnrin tẹ́wà ti gbà fún ọ náà ó ti gbà fún ọ náà nù nígbà tí èso mo ìjọba náà ti ti ìjọba náà táwọn náà fẹ́ràn ìgbà wọ́n fẹ́ràn bàjẹ́ lọ́wọ́ òfin tó yàtọ̀ tó fi ọlọ́run fẹ́ràn ìgbà bàjẹ́ lọ́wọ́ wọ́n ní ti kọ́ńtẹ́ǹtì rẹ bá ti wà bẹ́ẹ̀ àbí ẹ̀hẹ́n wọ́n ti ní kọ́ńtẹ́ǹtì ìgbà tí kọ́ńtẹ́ǹtì rẹ ti wà bẹ́ẹ̀ tí ò rẹ́pù nìkan làwọn kà fún tí ò dà àti bí òun ló gbà pé ó gbà fún ẹran ìyàtọ̀ wọ́n ti di ẹran kólu subhanallah ìtumọ̀ rẹ̀ pé ìsìláàrù zina èèyàn sọ zina dẹ̀ tọ́nù ẹ̀ máa ṣe zina ìtumọ̀ rẹ̀ nù tẹ́ ò bá ti mú kíláàsì so àjẹ́ pé ó ti dẹ̀ tọ́nù anabi sallallahu alayhi wa sallam ó ní inú tó ti sọ dẹ̀ tọ́ alḥarir yastahiluna alḥira walhamra walmaazi anabi ni wọ́n sọ sí wọ́n sọ dẹ̀ tọ́ wọ́n máa mú tí wọ́n sọ dẹ̀ tọ́ láwùjọ tàwa lórí ìsìn ẹ níjọ́ wọn ẹni bá mutí ẹ̀yìn ìlú ni wọ́n ti mutí níjọ́ wọn ẹnjẹ nìkọ̀ọ̀kan ládùúgbò kọ̀ọ̀kan níjọba ẹnjẹ mu ti báyà ẹni tó báyà yàn kan péré ẹni bẹ́ẹ̀ ni wọn ẹnjẹ òde ẹ̀dí táwọn ìdíkọ̀ ọ̀rọ̀ rẹ̀ fún báyìí onímọ̀ mu ti ládùúgbò jọ́njọ́njọ́n amánìsì ọtí àtọmọdé àtàgbà ẹ̀dí báyìí kọ́lá àwọn tó fi ń lo tẹ́ẹ̀sì wọ́n tún mú ọtí wọ́n ní àwọn òbí àwọn ilé mutí wà mọ́kàn bí lo iṣẹ́ kan ọtí mímu náà wọ́n sọ ọ́ Ìlọrin táwọn pariwo pé á ah, Ìlọrin ìjọ àbá Ìlọrin tó ìlú tó fún máa àlùjáde náà tó jìnnà jìnnà ẹ ìlú ayélujára ẹdínwó àti oríṣiríṣi lámọ̀fọlókì lámọ̀fọlókì lámọ̀fọlókì ẹ wọn ní wọn dàgbẹ́ ní maka àbí ìkànnì ní maka náà wọn ni wọn ní maka àbí wọn ní maka àbí Madina ẹdínwó àbí àbí wọn ní haram haram bẹ ní maka àwọn náà ní maka àbí jọ haram fún wọn wọn ní maka àbí Madina àwọn náà ní maka àbí maka àbí wọ́n máa ka ọgbẹ́ nípa àwọn níbi wọn wé àwọn sàbí ànábì wọ́n di ọ̀la wàhálà yìí tó ẹ wá ẹ wá kọ̀ bí àti wọ́n ṣe àti wọ́n ṣe máka mi ní ìsàpè nílùú lọ́lẹ̀ àbí dèdè nìkan ní gbéjẹ́ lọ nílùú lọ́lẹ̀ ní gbogbo àwọn maraba pé lọ́ọ́ kọ́ ni ẹ́ ẹ̀ka nílùú lọ́lẹ̀ náà ní maraba ìyọ̀ sínú wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nílọ̀rin wọn bẹ́ẹ̀ ní ìdílé àpòpọ̀ lẹ́sẹ̀ rí ní ògbóró ìlọrin náà wọ́n bẹ lákẹ́jà sábẹ́ mi àyíkò láwọn pè Ìlọrin náà sáà ní lábẹ́ ìdíkù tó ní ọlọ́ba ìlú alíbì ìlú tó lọ́ba tó níjó èdè tó láwọn afá ìlú tó láwọn tó ní mufti tó ní gbogbo ẹ̀ ìlú tó ní council of ulama tó bá àwọn council of àwọn tó bá tó wá ń wọlé ní wọn ìlú tó gbọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọwọ́ àfihàn sílẹ̀ subhanallah nínú Ìlọrin ìlú Ìlọrin tì ní àgbà pé ìlú ẹ̀sìn ni kò sẹ́ni tó wà lọ́rin tó gbélé wá láti wù wọn bí a kò sí jẹ́ ṣe fún mi o ilẹ̀ yìí gbogbo wa láti bẹ́ńdẹ̀ ni àbí mo wá tẹ ẹlẹ́ẹ̀kẹ́ lọ ìdí máa fi ìdí mo fi mo tẹ́lẹ̀ nílẹ̀ sí mi tó ẹ̀rì ni má sọ ilẹ̀ yìí o mo gbé wá látòdó ni ẹ̀rì ni má jájá ẹ̀rì ni má jájá ẹ̀rì ni má pàlẹ́dẹ̀ ṣebí ìlú Ìlọrin ṣebí ìlú ẹ̀sìn lápẹ́ àwọn tá a fi wọ́n tẹ̀lé lọ́rí àwọn àfáàní wọn dídí wọn ti jẹ́ ìtàn wọn tó ní àwọn àfáàní ń sọ bí àbá àwọn àfáàní wọn talẹ̀ báwọn ti sọ bí pé ká máa sọ bí bẹ́ẹ̀. gbogbo eléyìí nǹkan tó yẹ ká bira wa léèrè àlejò alalẹ́ jẹ́ fún wa tó yẹ ká rán pọ̀ àlejò kátó wá sọ àwọn nǹkan ní láwọn nǹkan burú láwọn tó burú jáì láwọn nǹkan tó máa ń tẹ́ bọ́ nínú ìlọrin ẹ bá kọjá ládùúgbò yìí báyìí láàbí ìdájọ́ àwọn ẹ bá ń jẹ́ bọ́ sí nìkan ńlọ nìyà àwọn tó máa ń gbẹ́bọ̀ láti ká ní ẹ gba ẹ̀bọ bẹ́ẹ̀ èyí ti ti nǹkan lẹ́bọ̀ ẹ mọ̀ bá káàkiri bẹ́ẹ̀ lẹ́yìn gbọ́ pé wọ́n jí àwọn wá káàkiri mọ̀ òní má ní tabati wa awúdá wa wí ní alẹ́ hàn lọ́rin àfáà mi ní ewúrẹ́ lọ́rin àfáà mi oníkan ẹ̀ para lọ́rin jẹ́ ẹ̀ dàpọ̀ èyí ti wá bá wa bí ẹ̀ lóko lé ìṣẹ̀lẹ̀ láwùjọ wa yìí tó wá dúpẹ́ kò sí inú ilé kan tó wáyé pé ìbàjẹ́ kò ìbàjẹ́ tó tún wọlé káàkiri israẹli ìbàjẹ́ igbóni igbóni mu tramadol àwọn gbogbo àwọn kéésì ìtàn mu nìkì kò síbi tí wọn ti bẹ́ẹ̀ mọ̀ mu nìkì ìbàjẹ́ ẹjọ́ òkùnkùn gbogbo ẹ̀ àwọn àti àwọn akó gbogbo ẹ̀ rọra sábà wá wí ámìlú kan àwọn ilẹ̀ gbó àwọn òbí táwa ń pè nílẹ̀ gbó yìí nìkì sábà wọ́n mú wọn dé ibi ọ̀rọ̀ ẹ̀sìn àwọn kan jókòó lásán sábà wọ́n gbìyànjú níbi tí wọ́n kó àwùjọ wọn má pẹ̀lú ẹ̀sìn ọlọ́wọ́ bá ìjọba tó ti bẹ́ẹ̀ jẹ́lẹ̀ gbòó náà ẹ̀ ta àti òfin pọ̀ bí àtìkù wa. ìwúrọ̀ àwọn kọlá yìí àsọdẹ̀tọ̀ bóyá látara àǹfààní táwọn èèyàn níbẹ̀ náà ni àbí ẹni ń talẹ̀ fún wa ẹ̀ àṣẹ ìfọ́nù yóò ka òwú kókó mọ̀lẹ́ pàkà èsù tẹ́ yín yóò máa dẹ́kẹ́ni yóò máa jẹ́ kó sìgá yín ni ọ̀yà àmúròkún bẹ̀rẹ̀ fàṣà ìwà ìmúkàrú yóò sì máa pa yín láti ìbàjẹ́ àti tọ́ka kọ́ jíṣẹ́ ìsọ́pọ̀lọpọ̀ ni pàtẹ́ni kan wá dé tó wá náà wọ́n ra lẹ̀ plọ́ọ̀tì kan lọ́wọ́ rẹ̀ one million ojú àyè ọmọ àjẹbẹ̀ rí ẹ ẹ à ẹ family house ẹ wo family house ayẹ gbọ́ yowó sẹ́dá kọ́ ni wọ́lá wọ́n ayé bá lọ lójú alẹ́ kó mi kò sí tó fẹ́ kàn pẹ̀lú condition kan ká ẹ fẹ́ ra lẹ̀ yìí o ẹ má tọ̀ sílẹ̀ o ẹ má fi kọ́lé asẹ́ o ẹ má fi ṣe gbá o ẹ má fi kọ́lé náírà bẹ́ẹ̀ tó ẹ má fi gbogbo ẹ kò sí tó kàn pẹ̀lú condition kan.

tó ti gbowó tó ti káyìn rẹ̀ tẹ̀sí náwó náà wọ́n láti jọ́ òǹgbà máa jọ pé ẹ̀rọ àìsọ̀rọ̀ ẹ bá kó òòlù kó nǹkan rẹ̀ mọ́ ẹ ti bá náà rẹ̀ gbogbo àwọn nǹkan báyìí ó yẹ kí owó òsì ìsáni àmọ́ jẹ́rù ti báyà nígbà tó ó bá rú bẹ́ẹ̀ nígbà tó ní owó mi máa ní irú àwọn nǹkan báyìí nǹkan tó ká fura sí ni láwùjọ wa kí n káàkiri aburú náírà bẹ́ẹ̀ tí nìkan náà ló ti dé owó ẹni máa ń ta náírà bẹ́ẹ̀ àbí tí ń ti náírà bẹ́ẹ̀ sọ́ọ̀bù rẹ̀ ti bẹ́ẹ̀ ń ta náírà bẹ́ẹ̀ ti ń gbowó rẹ̀ owó haram nígbà àlùmẹ́sẹ̀ tẹ́tẹ́ ọlọ́ọ̀bá alùpàlá ní innama al-khamru wal-maysiru wal-ansabu wal-azlamu rizqun min amali ash-shaytan fajtanibu tẹ́tẹ́ tẹ́ yíwu àtọ́tí àti gbogbo àwọn wọn náà irinṣẹ́ èṣù irinṣẹ́ èṣù ìtọ́ni fẹ́ lò ní kò wá máa lò ẹ́ àwọn kan bẹ́ẹ̀ ní ìjọ tó bá gbábọ́ báyìí wọn kò sí owó ní màá kó lọ síbẹ̀ ẹ ẹni tó bá jẹ ẹja nìsín owó tẹ́tẹ́ owó ìṣèṣù náà ni ó bá lọ dúró pé o lè jẹ o sì lè sinmi lé dáa ah, jẹ wọn ó tún tà mí ó tún tà ìdí ó tún lọ tó fi wá sí tó fi wá tó fi wá bá àtà àbẹ kálẹ̀ wọn fi wá gba owó tó ní lọ́wọ́ òwúrọ̀ àwọn ìjọba yìí aburú ni ó jẹ́ pé kò sí sí tọ́ka fún wa ń tọ́ka fún wa pé ọjọ́ ògbéjà ti yá àmọ́ ọjọ́ ògbéjà ti yá àmọ́ ó kú dẹ̀dẹ̀ ni ọjọ́ ògbéjà ti yá àmọ́ ó fi súnmọ́ tòṣì ee eh, anabi ní sábà ti sọ gbogbo àwọn akpẹ́tà sọ yìí sábà ti sọ di ẹ̀tọ́ ẹ̀ ti ọkùnrin ti àfa gbogbo yàrá àfa ti ń kọrin ẹ̀dí bá wọn nìkan ẹni tó bá gbé yàrá àfa tó yẹ kó máa sàlàyé bá wọn ẹ̀kọ́ yóò dáa ẹ̀dí bá wọn nìkan tó náà tó wọn kọrin àbí tó jẹ́ pé òun ni àfa àwọn olórin lọ́jọ́ bá gbé álúbọ̀mù wọn jáde òun ni wọ́n pè jáde tó bá kó wá ti wá sí bẹ́ẹ̀ nígbà tó bá ti gbé àwọn olórin wọ́n gbé àfa yóò kọ díẹ̀ nu orin olórin yóò tó pé àyè láàfáà ti ka Qur'an tí kò ka Qur'an hmm? afala yatadabbaruna al-Qur'an am ala qulubin aqfaluha wọn ò ka Qur'an wọn lóko ni àbí wọn ti tilẹ̀ fún làákàyè wọn pa ni wọn ti jọ fún wọn pa ni wọn ò ní Qur'an tó tó ní mẹ́sì wọn ò ní tọ́lọ̀ ọba àdìgbọ́lá náà fà kàmá ṣe ní tọ́lọ̀ ọba àdìgbọ́lá náà fà kàmá ṣe ẹ tuntun àwọn àgbà yìí olú ẹ̀ka ti ní olú ẹ̀ka ti èsì láwùjọ wa inú aburú lálá ni ìpè àná òṣùpá náà fi wá lámàrí wọn kò ní káwá máa ṣe kíni ká máa tẹ̀lé láti máa ṣe kíni láti máa káwọ́ bàjẹ́ ilẹ̀ tí bàjẹ́ bá ṣe kíni tó máa di pé àwọn oníwà àṣà ìlú wọ́n wá jáde sáà bàjẹ́ káwá ní owó kankan nínú òlùmá tí ọlọ́wọ́ bá ṣe láti máa wá sọ̀kalẹ̀ tó wá sọ̀kalẹ̀ lé wa lórí tó gẹ́gẹ́ bẹ́ẹ̀ òun náà ní inú àpẹẹrẹ sáà ní sọ̀rọ̀ wa sọ́lá sọ òun náà ní zọ̀kọ̀rọ̀fà tó lè má kama dẹkọrí mọ́sálásí wọ́tàbá ìbí ha zakarabatu masaji wọ́tàbá ìbí ha kama ti mọ́sálásí ni kama ti mọ́sálásí lọ́sọ̀ọ́ kama dẹkọrí mọ́sálásí wọ́tàbá ìbí ha kápá ma fi dẹ́kun kama fi nyàrá mọ́sálásí lé wa ẹ̀kọ́ ló kọ́ láwùjọ àti àmà àti àmà bíi. masalasi afẹ́kí masalasi ó dáa afẹ́kí masalasi ó rẹwà afẹ́kí masalasi ó kó wà sí ìlú a ìlú ọlọ́run ni àmọ́ kan ti wá dọ̀tí àwọn tí o kírun ní masalasi wọn ò kírun ní ìlànà yìí ma wọn ò kírun bọ́lọ̀ ọba àdìgbò láti pa aláṣẹ ká kírun ma wọ́n ti àwọn nǹkan mí ní masalasi nǹkan àdáda alẹ́ tọ́lọ̀ ọba àdìgbò láti tí ó dáa àtàwọn agbègbè sumali ọlọ́wọ́ ọba àdìgbò láti masalasi wa ti tó kálukú wa fi ti fáàlì tó masalasi lé wa táwọn ilé wa ti kọ́ ẹ̀já wa ló múra àgbà àbí tẹ̀lé ìlànà ètò bá mi wọn ti kọ́ mọ́tàlásí ní báyìí òjò àwọn mọ́tàlásí mọ́tàlásí tó wà kí wàá di nǹkan táwọn ènìyàn ti bá rẹ̀ òwúrọ̀ àwọn kaba yìí anabi sọlá wa alẹ́ sọlá mi àtẹ̀rẹ́ jọ gbẹdà sí àmà ètò mọ́tàlásí tẹ̀ ẹ̀rí ìwúsí ọlọ́wọ́ bá yìí sọlá yìí anabi sọlá wa alẹ́ sọlá ó ní sọlá ń fún tí o fáwọn àdúmọ̀ tó lọ ẹ̀ ó ní wọ́n jọ ìlà ti alẹ́ azu masira wọ́tọ̀ hó gbogbo ibi tí wọn bá ti dé báyìí anabi ní ẹ máa kírun àwọn tó ti kọjá lọ ọlọ́ọ̀bà àlejò ló sì bẹ̀ fún wa wọn láti sọ anabi sallallahu alaihi wasallam òkúta ni wọn dà síbẹ̀ so àmọ́ gbà tó bá ti dé pé àtijọ́ ìgbà tí wọn bá súnmọ́ láti wá di pé mọ́sáàkì ẹ̀ gba ìrẹ́lẹ̀ bí kọ́ mọ́sáàkì ẹ̀dí bá fún mi a ten billion ẹ̀dí kọ́ láti máa fi kíni láti máa fi yàrá ẹ̀ mùsùlùmí à ń tún mọ́sáàkì pé ọkàn mùsùlùmí kò sí rọ́ọ̀sì àwọn ẹjọ́ òun àwọn ẹni ìṣọ́jú náà kírun wọ́n bẹ̀rù ọlọ́ọ̀bà àdìjọ́lá wọn ò kírun lé ní káyì ẹ wọn ò rí fáànù gbàgbé nígbà tó ń kírun ní mọ́tíláṣí ẹ wọn ò rí akọ̀ǹdíṣàn gbogbo ẹni tí ìdílé àwọn ìdílé rẹ̀ yìí kò sí láyàwó tàbí síbẹ̀síbẹ̀ náà ìrùn tó ń kí kiri mọ́tíláṣí òun lápá lára wọn ìrùn òun lápá lára wọn àmọ́ wa nífẹ̀ẹ́ bí irun ṣe ń pọ̀ sí bá a ṣe kírun ìrùn òun ṣe ní ìrùn lápá lára wọn ó túnbọ̀ pé ká fura síra wa ni tó kọ́ irun tẹ́ ẹ rí òun a máa kọ ìwà àbàjẹ́ fún yàn àwọn ìwà tọ́ka kọ́ irun a máa kọ́ fún yàn bí ẹ ti ń kírun níwà àbàjẹ́ ẹ ti lékún ajẹ́ pé kò kírun dáadáa ni kò kírun bó ti yẹ kó kírun kò kírun bẹ́ẹ̀ bá àtúntò wà wàlẹ̀ sọ́lá àti máa kírun ni so ọ̀nà ló fà nínú dábàá tá a lè fi kọ àwùjọ wa mọ́ káfí kí ni lẹ́yìn wàtá bá ti rú gba àwọn tó bá pè ní ẹbọ àwọn bídíà yìí irun náà ká tún kọ́ bọ́sẹ̀ sí ẹnìkan náà àwọn sàbẹ̀ ànábì nípa tó súnmọ́ àtúntò lójú ayé ànábì ó kírun ó kírun tó sára àwọn sàbẹ̀ ànábì sọ́ọ̀lì fàyín náà kálá tó sọ́ọ̀lì alábi lè fi òjì jẹun ó tún padà ó lè òjì jẹun ta alábi ní kó lọ sí òjì jẹun ó tún padà alábi lè lọ sí ọ àtọ alábi ìmọ̀bí ìmọ̀bí ju báyìí lọ kọ́ mi alábi wa kọ bí ó sì kí ọ kálí bá wà ní ẹtẹ́lẹ́mí kírun báyìí ní kọ́ alábi ó ní bí ọ́dẹ́ tàbí alábi ó ní padà kó lè kí ẹlòmíì wà lórí rẹ nígbà tó ń kírun yóò máa wò yẹn yẹn yẹn èrò àlọ àbò nígbà tó fẹ́ẹ́ nìkan ó jí gbé tí ò sí lójú ogun o máa ti sọ̀lá tó sọ̀lá tó káwù òsì lójú ogun ó máa wo tìwíńdò ó máa wo bájú gbọ́n bájú gbọ́n tí wí kíní kan yóò tún wẹ̀ yóò tún wẹ̀ gbẹ́ yóò máa wò yẹn yẹn yẹn lérí yẹn ẹlòmíì ti gbàgbé àìsè yẹn ẹlòmíì ti ọmọ fi kán kéré ẹlòmíì ọmọ fi kán mi sè é lérí yẹn ẹlòmíì máa ń kíni yóò mọtẹsí báà lọ lérí báyìí yóò mọtẹsí báà lọ báyìí lérí yẹn ẹlòmíì máa rọ ká lérí yẹn sùtẹ́lẹ̀ sára tẹ́lẹ̀ mi dalẹ̀ mi o njẹ́ òní ní tiẹ̀ tí yóò ti ṣe nígbà tó wá wá tí yóò kí o gbọ́n ní wàá mọ̀nà tiẹ̀ wúrà àwọn ọba àwọn sùn irun tí ò ní kọ̀tún ní bàbàjẹ́ lọ́wọ́ yẹn kò ní ṣe àǹfààní tó yẹ kí òun ṣe fún yẹn lára àbí ká padà síbi anabi sallallahu alayhi wa sallam bá anabi ṣe ń kírun káwọn náà gbìyànjú ká máa ṣe kíni ká máa kírun bẹ́ẹ̀. inú àwọn apẹẹrẹ tí anabi sallallahu alayhi wa sallam tánàbí tó sọ fún wa táàbì mọ̀ pé ọjọ́ nínú àwọn àpẹẹrẹ tójọ́ gbọ́dọ̀ àlùkìyàmà súnmọ́ ni wọ́n ní ilé alájà ilé oníṣẹ́ one hundred and twenty something story building àbí kò sí anabi sallallahu alayhi wa sallam ó nínú àwọn àpẹẹrẹ nù àtàtà wulu fil bunyan káwọn yẹn máa kọ́lé tí ó máa ga rorororo anabi ni inú àwọn àpẹẹrẹ tẹ́ẹ̀fì máa ṣe kíni tẹ́ẹ̀fì máa pé ọjọ́ ògbéjà àlùkìyàmà ó ń súnmọ́ nù àwọn tí ó máa wá kọ́ àwọn tí ó yẹ kíni àwọn tá a kà fún ni. àwọn tí ò jẹ́ nǹkan kan ni nígbà tí Jibril alayhi salam nígbà tí wọ́n bá anabi sallallahu alayhi wa sallam wọ́n wá bèèrè anabi sallallahu alayhi wa sallam ó ní akhbirni ani sa'a wọ́n lọ́wọ́ anabi fún mi ní labari nípa ọjọ́ bí dàrí kìyàmá ń jẹ́ òní dá anabi sallallahu alayhi wa sallam ní malima sukulu ani ha bi a a'lama min as-sa'i anabi ní ntọ́ nbẹ́ bèèrè rẹ̀ yóò ma ju bí wọn bí bẹ́ẹ̀ ni tí ń bẹ́ẹ̀ ti bèèrè mà lọ yàrá bí wọn náà ti máa ń parẹ́ o èmi náà máa ń parẹ́ ọ àti fún anabi ti fa akhbirni an amaratiha ó dáa fún mi ní ìrò nípa àwọn àpẹẹrẹ wo lè yọ máa rí nínú àpẹẹrẹ tí anabi sallallahu alayhi wa sallam tí anabi ká anabi ní antaro lufufata lurata alata ruata alganam anabi sallallahu alayhi wa sallam ó ní inú àpẹẹrẹ mọ̀kọ́jọ́ bí alikiyama súnmọ́ òun náà ní kẹ́ rí àwọn alufufat àwọn tí ìwọ bàtà wọ́n yìí ń tọ́ máa àwọn ìwọ bàtà rìn alurata àwọn àni yẹ pé wọn yìí wọṣọ wọn àti dèwọ́ bo ìdí báyìí wọn ń lọ sí wọn nu wọn mọ̀ pé yẹn ń wọṣọ wọn mọ̀ pé yẹn ń daṣọ bóra kì í ti kí wọn fi ṣe kíní báwọn ti ń ṣe ti wọn nu ànábì ní ẹ mọ̀ wá rí wọn ẹ alàlàta àwọn tó jẹ́ pé kíni àwọn tálíkà ni wọn ruwata alganam àwọn tó yẹ pé ruwata shad àwọn tó yẹ pé wọn máa ń dẹra ni kí lóò àwọn wọn máa ṣe yàtọ̀ àtọ̀ wàlú na fi ìbònìyà àwọn àwọn tá à ń pè ní àwọn fúlàní nìsí àwọn tá à ń pè láwọn bòrò nìsí wọn fẹ́ẹ́ lóúnjẹ lómi lọ ẹ bí fúlàní ó bá lọ mọ́kà nìsí ẹ kò ní dẹ̀ máa sọ pé àwọn fúlàní lọ mọ́kà kó máa yáwó báwọn ṣe máa ń gba kíná púpọ̀ o wọ́n máa ń gba lóònù àwọn tí wọ́n máa lọ lè bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mọ́kà káàkiri ẹ̀ lápẹ̀ fún mi mọ́kà ẹ àwọn olùkọ́ àwọn fúlàní pẹ̀lú ẹ̀yìn tí ó bá nígbà yóò kàn mú màlúù mélòó kan ni ẹ yóò sanwó àwọn tá a máa wò pé àwọn ní ewu ọsọ àwọn fúlàní àwọn ẹran tẹ́lẹ̀ méjì ọmọ pè wọ́n lẹ́ran màlúù kan lẹ́nu ọmọ pè wọ́n alábi sallallahu alayhi wa sallam ó ní tábà ti rí wọn báwọn táwọn náà wá sí kíni ni wọ́n ń kọ́lé tó ga roro ẹ́ táwọn náà sí kíni tí wọ́n ń ṣe nǹkan tí àwọn olówó ń sábà wọ́n ń ṣe káàtì màgbé kíni ní àpẹẹrẹ pé ọjọ́ ògbé dàlùkìyàmà ó súnmánu so àwòrán àwọn eléyìí nínú àpẹẹrẹ tánàbí sallallahu alayhi wa sallam tánàbí sọ fún wa pé a máa rí ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ inú àpẹta ànábi sọ fún wa òun náà ní kẹ́sọ́ tó lùkọ́ tù ànábi nínú àpẹta àmọ̀kújọ́ gbọdọ̀ kí á mọ̀ súnmọ́ òun náà ní kíkó pọ̀ alkọ́t sẹ́wọ̀n pé aṣọ àpẹẹrẹ kan lánàá tá a pè ní mùtáàl ikú ọ̀wọ́wọ́ eléyìí ikú àrùn nu àjàkárùn wọ́tí eléyìí kẹ́sọ́ tó lùkọ́ tù ní kí ní kó pọ̀ gan-an láwùjọ anabi sallallahu alayhi wa sallam ó ní inú àpẹẹrẹ táàfin máa segin ni táàfin máa mọ̀ yí pé ọjọ́ bíi dàlùkìyàmọ̀ súnmọ́ ni anabi sallallahu alayhi wa sallam sọ nínú hadith abu hurairah tó wà nínú sahih bukhari ó sì wà nínú sahih muslim bákan náà anabi ní láti wà ní sahih muslim anabi ní láti kó musaa anabi ní ọjọ́ bíi dàlùkìyàmọ̀ ò ní dé hatta yakuru alharj anabi ní títí tí harj tí ó fi segin ni tí ó fi pọ̀ lórí lẹ̀ àwọn sábẹ́ abẹ́lẹ́ anabi sallallahu alayhi wa sallam fọwọ́ kí ni kàtà ń pè ní alharb tí anabi sallallahu alayhi wa sallam yóò pọ̀ yìí anabi ní alqatlu alqatlu anabi ní ká máa parẹ́ ni wọ́n yà ní àdìsí mi ẹ́ anabi ní yóò padà débi pé ikú yóò pọ̀ débi pé ẹni tó bá ẹni tí wọ́n pa òní máa tóun ti sàn fi pa ọ́ ẹni tó pààyàn náà tẹ́ bá bí gan olóòmọ tẹ́ tó fi pa la yadri qatil bima qatal wa la yadri maqtul bima qutil ẹni tó pa ẹni tí wọ́n pa tó pa yẹn tí wọ́n bèèrè ọdún kí ló ṣe fún ọdún wá pa kò ní rísìn kankan ó pa náà sábà wá bèèrè ọdún sọ bẹ́ẹ̀ kò tiẹ̀ mọ nídìí wọn tí wọ́n pa èyí ṣe tó fi pọ́ èmi náà mọ tí mo ṣe ó pa mí náà ni. anabi sallallahu alaihi wasallam nínú àpẹẹrẹ kọjọ gbé dàlùkì àmà ajá gbé dàlùkì àmà dé ní àwọn ọmọ para wọn àwọn fi pa tó jẹ pé ẹ kàn máa wò pé ó ah, yìí la tẹ́lẹ̀ àwọn èmi lè bọ́ sílùú kan wọ́n ti jẹ́ ogun lóhùn wọn torí ẹsẹ̀ nìkan ó ti pa ó ti pa wọlé owó ní ìlú òun wúrọ̀ àwọn kan báyìí nínú àwọn àpẹẹrẹ ni láti mọ̀ pé ọjọ́ ògbé dàlùkì á máa súnmọ́ sọ́yà ká sí kínní wọ́n ká lè kó wa ká máa palẹ̀ mọ́ inú àpẹẹrẹ táwọn ọ̀sán láwọn àlejò aláwọ̀ sọ fún wa tó jẹ́ pé àpẹẹrẹ ń táwọn náà bá wò àpẹẹrẹ tí ń sẹ̀ lásìkò tá a ni òun náà ní takọ́rùbù zaman takọ́rùbù zaman kí ìgbà ó máa súnmọ́ra wọn takọ́rùbù zaman ọjọ́ ó máa súnmọ́ra wọn ọjọ́ òní àwọn yorùbá máa sọ pé ọlọ́run jọ ọjọ́ jìnnà síra wọn ẹ lọ́jọ́ pé ọ̀kẹ́ àbàbà súnmọ́ ọjọ́ òní jìnnà síra wọn mọ́ ọjọ́ òmò súnmọ́ ara wọn ni so anabi sallallahu alayhi wa sallam anabi ni la taqumu sa'a anabi ni ọjọ́ ògbúdà kí á mọ̀ ní dé hatta yataqaraba al-azman títí tí ìgbà òbí máa súnmọ́ gbà ọjọ́ òmò súnmọ́jọ́ inú riwaya imam bukhari radiyallahu anhu riwaya mi anabi ni la taqumu sa'a ọjọ́ gbígbà kìámù ní dé hatta yataqarabu zaman wa takunu sanatu kash-shahr anabi ni ọjọ́ gbígbà kìámù ní dé títí ẹ títí ló fi àbí tòun náà kọ́lá sọ pé ẹ̀ àtijọ́ mú kínní òun náà lè tó ti parí wọn àlọ́bì ní inú àpẹẹrẹ ọjọ́ gbọdọ̀ kí á mọ̀ tí o bá wá ibẹ̀ náà bẹ́ẹ̀ bá rọ́mọ mí nìyí ẹ̀ mo yọ ọmọ kan jọ kan wọ́n bè lọ ọmọ ẹgbẹ́ ọ̀rẹ́ kúndùwà ní senior class nínú ní ẹgbẹ́ sí ìlú òǹdùwà ní òǹdùwà parí ní à níjó tẹ̀lé máa wo pé ah, ọmọ tí wọ́n bí ń jò ní bẹ́ẹ̀ ni gbogbo àwọn kan ẹbí bá rí ìgbà òsúnmọ́ bàbá wọn ìjọ wọn ọjọ́ jìnnà sọ ìmọ̀ jìnnà síra wọn àwọn lásìkò nígbà tó kọjọ gbéra kí á máa súnmọ́ ọlọ́ọ̀bà àti kíláàsì pé pé kíni pé ọjọ́ wọn máa ṣe kíni ọjọ́ máa ọjọ́ máa súnmọ́ra wọn ànábì ní kọ́dà ọdún yóò máa dàbí oṣù wọ̀yẹ̀kúnù ṣáhàrú kàlìjùmọ̀á oṣù wọn máa wá dà gẹ́gẹ́ bí kíni yóò máa wá dà gẹ́gẹ́ bí ọ̀sẹ̀ yẹ̀kúnù ṣáhàrú kàlìjùmọ̀á oṣù kan pé ó ti dàbí ọ̀sẹ̀ alóṣù kan ọjọ́ ayé ọjọ́ ayé máa ń sáré ànábì ní wàtàkùnù jumu'atu kàlíyàwó ọ̀sẹ̀ kan ọjọ́ jimá yóò wá dá ẹgẹ́ bí kíni yóò wá dá ẹgẹ́ bí ọjọ́ kan ní òní jimá tó kọjá lọ wọ́n á kankan wò náà ní wọ́n kankan lọ́dọ̀ fi àwọn ọlọ́mọ tó ní jimá ah ní ìlànà tó jimá kan eléyìí nínú àpẹẹrẹ ọjọ́ ògbé dàlùkì yàmà ni anábìíní wọ̀nyẹ kúnnù lè yẹ ọmọ kan wà dàbí wákàtí kan ọjọ́ kan nígbà wo ni gbàwọn ilẹ̀ máa lónìí nìsín ilẹ̀ tó ti sú ilẹ̀ tó fẹ́ máa lọ́la yóò ṣe àmàtí kíni yóò ṣe wá bí ó ṣe máa wá súnmọ́ra wọn nú anábì ni wọ́n tẹ̀kún ní sáàtú káàkiri ráṣù àtọ̀ọ̀fẹ́ anábì sallallahu alaihi wasallam ó ní wákàtí kan yóò adá ẹgẹ́ bí kíni káàkiri ráṣù tọ̀ọ̀fẹ́ ìgbà tó gbé kíni ìgbà tó gbé nǹkan kan ṣe kíni ó kà kọ yàrá ẹ̀ tàbí ìgbà tó gbé à ah, wákàtí kan ti a pé náà ẹ̀dá fún mi ní fún mi wà náà wà ń bọ̀ wá nísìnyí o ní kú omi tó wà wọn náà ní gbígbà táìmù tẹ pé ah ni ìmọ̀ pé táìmù ti pé wọn náà wà ju wọn náà wá sí tóun subhanallah ọjọ́ wọn wá sí kíni ọjọ́ wọn wá sí súnmọ́ra wọn ẹ̀ òun náà ló fà sí pé àlùbáríkà wá sí kíni àlùbáríkà wá ń yọ kó ní gbogbo nǹkan iṣẹ́ tó yọ kí wákàtí kan ṣe níjọ́ òun kí ó ṣe kíní ẹlẹ́fẹ̀ẹ́ ṣe wákàtí mẹ́wàá níbi nígbà tó ṣiṣẹ́ kankan tí gbogbo àwọn nǹkan wọ̀nyí ọjọ́ gbígbà tí a máa ti súnmọ́ ọlọ́ọ̀bà àdìkọ́lá ó ti ní kí gbogbo ẹ̀ kó máa ṣe kí ni kó máa súnmọ́ ara wọn nínú ìtí anásùnmọ́ àwọn alẹ́sọ́lám sọ tó ní inú àpẹẹrẹ táàmù pé ọjọ́ gbígbà tí a máa ó súnmọ́ òun náà ní ibi tí ibẹ̀ náà láti dúró pẹ̀lú yọ̀ǹda ọlọ́ọ̀bà àdìkọ́lá òun náà òun náà ní àyè tó dáa jù lórí ilé ayé òun náà ní mọ́ṣáláṣí àyè tó bá jù ànábì wa ní àyè tó burú jù láyé ẹ òun náà ní aswaqu ha àwọn ọjà kò síbi tó burú tó ọjà lórí ilé ayé nítorí pé eréjì ní ọmọ ìṣẹ̀lẹ̀ lọ́jà eréjì ti aburú bẹ̀rẹ̀ jùlọ àwọn tí ń tẹ bọ́ bẹ̀rẹ̀ jùlọ àwọn tí ń rí òwò bẹ̀rẹ̀ jùlọ àwọn tí wọ́n máa búra lé ní irọ́ tí pèlè ra wọn bẹ̀rẹ̀ jùlọ àwọn tí ń tẹ̀lé ikú eré ẹyẹ eré ẹyẹ gbogbo ẹ̀ èyí sì ń sílẹ̀ so anabi sallallahu alayhi wa sallam nítorí ìdí eléyìí ẹ rí i pé níjọ́ ọjà máa ṣe kíni ọjà máa jìnnà síra wọn lẹ́nu lọ ni wà ní ìgbà yìí náà lẹ́nu tó àná gbọ́njú bá nìkú àbímọ̀jẹ̀ eréṣiríṣi yóò sí ní ìlú wa àbí tí a kò jọjà tẹ́lẹ̀ ọjà náà ní oṣù ṣe kíni oṣù ti dọjà so anabi sallallahu alayhi wa sallam ó ní inú àpẹẹrẹ káfí ma ife ọjọ́ ìgbéjà kìáma súnmọ́ ẹ anabi ní la taqumu as-sa'atu hatta tazhara al-fitan wa yakthura al-kadhb wa tataqarabu al-aswaq anabi ní ọjọ́ ìgbéjà kìáma kò ní dé ọjọ́ ìgbéjà kìáma kò ní dé hatta tazhara al-fitan kìtìkìtì náà bí a ṣe kí ni jìnnà bí a kọ́ ẹ wọ̀yẹ́kùrọ̀ alikẹ́bí irọ́ yóò pọ̀ láwùjọ àwọn yóò máa parọ́ wọn ò ní irọ́ sí nǹkan kan mọ́ ẹ̀ńtó ẹ̀ńtó irọ́ irọ́ tí èsì mi tèkì pa ó máa máa pa ni pé àmọ́ ah, parọ́ fún a ah, ẹni ní bọ̀ yìí a ah, ń sọ fún pé ìtìlẹ̀ látàárọ̀ ni sẹ́yìn kó o ti bára ẹ̀rọ irọ́ òun kó palẹ̀ máa rẹ ni inú àpẹ kọjọ gbọdọ àti àmọ súnmọ kẹrù mọ báyà láti parọ́ kí ló mọ fi yàn lẹ́nu ẹ̀yìn wọ̀dọ̀tà kọ́ ọ̀rọ̀ bọ̀dọ̀ àkúwà anábìnrin gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà yóò jẹ́ àti yóò mọ súnmọ́ra wọn ọjà oríṣiríṣi eh, ọjà ọjà online online market ẹ̀rọ àti ìdílé bá jókòó lé ẹ̀rí tí wọ́n alájẹ oríṣiríṣi wọ́n ti pè á bá a ní ara àwọn apẹ̀rẹ̀jọ́ gbé dàgbé kíá mọ̀ni kàkọ́rọ́ bí lásán ọjà súnmọ́ra wọn ìpàfẹ́ táwọn ọ̀gbìn tẹ́lifí ká tó lọ rẹ̀ ẹja bí kan ìpàfẹ́ ìlọrin jìnnà ìpàfẹ́ ra nǹkan ní ìṣèwádìí fọ́sí rẹ̀ ọ̀rọ̀ àjànú tẹ́lifí bá tó fẹ́ ọ̀rọ̀ àjànú ìwúrò àwọn eléyìí ní ìgbà pẹ̀lú ọjọ́ gbé dàgbé àmàlí pé new development ni àbí yàrá níta máa lọ ra kí n tẹ́lẹ̀ kọ́ra àwọn níta ní ẹgbẹ̀rún náà níbi so àmọ́ gbogbo àwọn eléyìí àpẹẹrẹ pé ọjọ́ gbígbà àmọ̀ fún ma so bó ti wá jẹ́ àpẹẹrẹ pé ọjọ́ gbígbà ti àmọ̀ fún ma yìí ẹ ọlọ́ọ̀bá nìkọ́lá fún kábà fi lè kí ni kábà fi lè palẹ̀ má kámọ̀ pé ọjọ́ gbígbà ma kámọ̀ pé yìí à ń túmọ̀ fún wa pé yìí ń súnmọ́ bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ó kálukú ló ní kéama ẹni kọ̀ọ̀kan alábi sọ̀rọ̀ àwọn ìṣẹ̀lẹ̀ ọ̀nà máa ń dábọ̀ kọ̀ọ̀kan fáwọn kéama tó ẹni tó bá ti kú ó jọ pé àlùkìyàmà jẹ́ ti bẹ̀rẹ̀ nu àlùkìyàmà jẹ́ ti dé nu tó bá ti kú dábàá ti gbé sínú sàárè níbi ẹ ó ti bẹ̀rẹ̀ jọ́ọ̀nì tiẹ̀ nu ó ti bẹ̀rẹ̀ sírì ní pé àwọn ọmọ kékeré ó ti bẹ̀rẹ̀ pàpọ̀ ń lọ ìrìn àjò jọ pé àlùkìyàmà nu wọn kálukú àwọn kékeré nígbà tí yorùbá ti kú fún wa àwọn òkè yóò tẹ̀ kú lọ́jọ́ òun ìgbẹ́ ìgbà tí ìgbẹ́ nìkan tẹ̀ wọlé sùn lónìí bẹ́ẹ̀ bá dé tẹ́ nìyẹn bẹ́ẹ̀ bá dé tẹ́ ní ọ̀lẹ́ yìí òkúti nígbà tó ti mọ wà ń tẹ́rọ̀ lẹ́yìn ní wọ́n kó náà kó wá gbé wá wá tó ń tira lẹ́nu bóyá ká jẹ́wẹ̀ lásán lẹ́nu wọ̀lẹ́ bá wá náà fún ìtumá wọ́n ti ń gbé bí òkú bẹ́ẹ̀ mẹ́rin wa ẹ wá wò mí ló ti gbé wá látàárọ̀ nígbà pé má ti kó lé ní bẹ́ẹ̀ máa wò pé tọ̀ àmbẹ̀láyé àmbẹ̀láyé ti wà náà tó a jẹ́ pé ojoojúmọ́ wọn náà ni àsìkò ńkálùkù tó ńkálùkù wà ń gbà sásìkò di o tó kó tó wá di pé àsìkò pátápátá tí wàá ká gbogbo ayé lẹ̀ tó padà wá dé tó a ti ma àsìkò tẹ́lẹ̀ yóò lè àpẹẹrẹ náà lámà tó látara délé ọ̀yẹ́ ká gbìyànjú ká kọ́ ẹ̀sìn ọlọ́wọ́ bá mi kọ́lá olóògùn ikú láàrin oníṣìí olóògùn ẹ̀ abáwọn ọmọ sọ pé òkun òkun ikú òun náà ni òun kí ẹ jẹ́ mùsùlùmí òdodo kó wà lórí ìlànà nàbí sallallahu alaihi wasallam kó jẹ́ ẹni ní sílẹ̀ dáadáa òkùnkùn náà nù. èrò tó bá ti kú ẹ kó tó ma pé kíni kó lọ sí kíni kó lọ pàdé ẹ̀sùn lọ́dọ̀ lọ́dọ̀ ọba àdìjọ́lá àmì ìbá ń jayé táyé dùn ma ẹ tó gbà jọ lọ́dọ̀ ọba àdìjọ́lá ń jayé bí ẹni tí ò ní kú má ó dìgbà tó bá ti kíni sẹ́mi òun bá gbọ́ lọ́rùn rẹ̀ kó tó ma tó ń wà kó tó ma tó ń sí láyé àjọ lọ́dọ̀ ọba àdìjọ́lá kọ́ńtà kọ́ńtà kọ́ńtà tàn wá ẹ̀ ó jẹ́ kí ayé yìí kó má jẹ́ ìjọba lẹ́yìn lọ́kàn wa kó má jẹ́ ká di ayé ká fi gbàgbé ọjọ́ tó dàbí yá ma yọlá ọba àti ìfọlá kọ́ńtà ṣe ìjọsìn kó ṣe lọ́sẹ̀ ìrọ̀rùn wa kó ṣe ìbáàdà kó ṣe ní tí ó rọrùn àjọ kàmí lọ ìdáhùn wọlé ìgbà وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك